tó wọ́n ṣánájà sórí red list UK government ní àwọn traveller tó ń bọ̀ látòrílẹ̀ nàìjíríà wọ́n láti wà lórí red list yẹn ni wípé tó o bá jẹ́ ọmọ ìlú yìí tàbí tó jẹ́ resident UK kò lè wọ UK lásìkò tó bá ń wọ̀ láti nàìjíríà red list nìyẹn ọmọ ìlú wọn náà tó bá dẹ̀ ń bọ̀ wá sórílẹ̀-èdè yìí àbára ilé tó ń bọ̀ wá ó gbọ́dọ̀ ṣe kí ni a sanwó Carantine Agbes ní hotel fún ten days ẹ mọ iye two thousand almost two thousand three hundred pounds abẹ́rẹ́ nǹkan so kí ló fà á omicron náà ni lórí ní fídíò yìí màá ṣàlàyé kí ni tó fà á gan tí wọ́n sáré ṣánájà sórí red list yẹn nínú interview kan tí United um, uh, High Commissioner to Nigeria UK British High Commissioner tó sọ ó ṣàlàyé nípa díẹ̀ nípa kí ni ìdí táwọn fi ṣá nàìjà sórí red list. do ẹni tó jẹ́ Commissioner gàmbásádọ̀ náà ó láwọn fẹ́ẹ́ tí òun náà ṣùgbọ́n torí omicron ẹni nígbà tí Sajid eh, Jabi ẹni tó jẹ́ akọ̀wé ètò eh, ìlera ní orílẹ̀ UK ó ṣàlàyé pé ìdí táwọn fi ṣá nàìjà ni pé nàìjà àwọn pásíjà tó ń wọ UK láti nàìjà eh, àwọn ti rí bí almost twenty one numbers among them nineteen ló wá láti nàìjíríà náà àwọn tó ń rí dẹ́yìn alákọ̀ọ́kọ́ ju pé nàìjíríà gan ló kọ́ ju àwọn tó ń wọ orílẹ̀-èdè yìí nínú African country so Ghana wà ń bẹ o gbogbo Botswana gbọ́n wà ń ṣùgbọ́n sí Nàìjíríà ẹ nọ́mbà of people tó ń wọlé ló fà o nísìn ló fà táwọn fi ní pé ẹni láti káwọn fi lè mọ iye èèyàn tí ń wọlé Omicron yìí kó tó pé yóò wà tó di yóò máa spread in community wọn kàdé kó abẹ́rẹ́ sí pariwo pé ah apartheid no discrimination ẹgbọ́n tí United Nations secretary general náà sọ sọ lórí òyìnbó ẹja máa gbọ́. this kind of uh, uh, allow me to say travel apartheid. Uh, which I think is uh, unacceptable. What is unacceptable is to have one part of the world that is one of the most vulnerable parts of the world economy condemned to a lockout when they were the ones that revealed the existence of a new variant that, by the way, already existed in other parts of the world, including in Europe as we know. So this is a very strong appeal that I launch, appeal to common sense, with a virus that is truly borderless, travel restrictions that isolate any one country or region are not only deeply unfair and punitive, they are ineffective. So, Olegbeleno, Secretary General United Nations here, yeah, travel restrictions to UK, please, Niger. Eh, tó place gbogbo tó place don eh, short before first short before that but ṣe mọ̀ pé àsìkò tá a wà ń sìn we are in the inú òtútù la wà winter and uh, virus flu gbogbo ẹ̀ ó máa ń common dandan ní time yìí then omicron yìí gan àwọn tí wọ́n so far UK ti rí more than almost eight hundred o ní numbers wọ́n ti ní so far báyìí ní time tá à ń ṣe fídíò ilé lọ́wọ́ ṣé o wọ́n dẹ̀ rò pé the best náà ni pé káwọn kọ́ tẹ́lẹ̀ báyìí wọn kọ́ kọ́ kọ́ wọn ṣe air eh, travel restriction yẹn naija hansen hope wa ni pé possibly lẹ́yìn wọn ni pé after ọ̀sẹ̀ mẹ́ta àwọn máa review ẹ̀ so around the time of Christmas maybe on the twenty one àbí twenty two ni o likely kí UK kan review ẹ̀. Eh bẹ́ẹ̀ wọ́n máa mú nàìjíríà kúrò ní red list ni o ẹ̀dẹ̀ náà ti pa àwọn èèyàn wa wọ́n ti ṣe eh, petition eh, everybody káàkiri àwọn aráàlú iná ti ṣe petition pa ẹni tó bọ̀ láti red list ò gbọ́dọ̀ máa lọ karantan kó máa san ọdún owó yẹn pé gbèsè ni owó pcr méjì yẹn pre negative eh, pre departure pcr àti tẹ́tùmáṣẹ́ máa ṣe tó bá tún dé yẹn pcr méjì tẹ́yàn láti ṣe day two and day eight yẹn is a lot of money ó ń kọ̀ sí ẹni tó ń travel káàkiri so àwọn ọ̀dẹ̀ aláwọ̀ visitor kankan láti any red list country tó fi mọ́ nàìjíríà náà so ẹ jẹ́ ká gbọ́n tí ẹni tó jẹ́ aṣojú fún ìjọba gẹ̀ẹ́sì ní orílẹ̀ nàìjíríà Eh, madam Katrina Liang tó sọ lórí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu ní national state. Um, because, um, because we're at the stage now of community transmission that we need a period of time, particularly because Nigeria is such a huge market volume of travellers, to, try and um, um prevent imports, new view cases once we do this assessment. So earlier, so earlier on you referenced docu, which so is an agreement with the UN. So we'll have the UN, uh, uh, the head of the UN speak about this. British uh, uh High Commissioner you've had the Nigerian government speak about this. The National Ìdí the Nàìjíríà pé nígbà táwọn ju questions pé tí lórí TV pé ó ti jẹ́ pé ah, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló uh, many countries náà ló ní omi kan ó ti jẹ́ pé Nàìjíríà lè wá dá ẹ̀ tí wọ́n á fọ àwọn èèyàn so it's èsì tó fọ̀ náà ni yẹ pé wá èyí tó ṣẹlẹ̀ ni uh, pé nàìjíríà ọ̀nà náà ló nẹ́sì sí south africa àti pé ọlọ́pàá yẹn náà tó ń wá náà ń wọ náà ń wọ uk That uh, Nigeria, ló ti ń pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ tó ń travel àwọn náà dẹ̀ mọ̀ wọ́tà náà ló ṣe jágbọ́ tó sọ síwájú oh. sí you know, the UK. UK. So that, so was, a very, was a very, very, very decision, decision for us. Like, like UK, UK has been red listed itself, itself, you know, in you know, early, early stages, of this variant, of Delta, variant Delta, Delta, Delta, Delta, Delta, Delta, we were Delta, Delta, Delta, Delta, Delta, Delta, Delta, Delta, uh, France, France and, uh, and uh, Turkey. So we've, so we've been, been relisted on earlier stages of this. So ẹ̀yin wa tó ń sọ tó ń sọ ni pé àwọn UK náà wọ́n ti red list UK náà tẹ́lẹ̀ nígbà tí Delta variant jáde so ìyẹn tí orílẹ̀-èdè àwọn uh, ìdí tí àwọn fi gbé ìgbésẹ̀ yẹn ni pé láti lè ṣe Eh, tètè uh, ṣe àmójútó tó ń ṣẹlẹ̀ yìí kó má ní kó máa ràn káàkiri kó tún máa affect gbogbo uh, nǹkan yòókù àti pé ná àwọn èèyàn tó ń hospital tó èèyàn tó ń wọ́n hospital gẹ́gẹ́ bí ìròyìn tó ń tó wa lọ sọ fún wa pé over ó possible kí UK kí àwọn tó máa lọ hospital kó tún máa lé sí ní ten thousand pé lọ́ọ̀yì ó tún wọ five thousand ó sì ń lé sí báyìí nígbà tí Christmas máa fi dé yóò fẹ́ lé ten thousand ní mọ́ pipo tó tún mọ́ máa lé ní hospital kọ̀ọ̀kan so ìyẹn ni pé tí ó lè sí jẹ́ pé yóò wá di pé gbogbo lọ́ọ̀yà fún mi tí ò ní rẹ́ tọ́jú àwọn èèyàn ní ti deputy commissioner tá a lè explain fún ẹ ní ti ìjọba eh, United Kingdom tó fi gbégbèsè ẹ ní lásìkò yìí nìyẹn ló ń ṣàlàyé fún wa yìí. níta wàá sọ ọ́n sì ni pé eh, kí lọ́nà àbáyọ ń sìn ọ̀nà àbáyọ tó wà ń bẹ̀ náà ni pé àbẹ̀yà ah, kíkàlùkù ẹni tí ò bá jẹ́ eh, ẹ tí ò bá dandan kó wá sí ìlú lásìkò yìí kó yàdó sí orílẹ̀-èdè tó bá wà nànà èyàn tó bá ń wà láti red list ah, láti nàìjíríà then eh, wọ́n láwọn máa ṣe visa náà wọ́n ní visa ẹni tó bá jẹ́ àlejò àwọn ò lè tí ì ṣe lọ́wọ́ àwọn suspend ẹ̀ ń sìn wọ́n tó bá fẹ́ gbé application visa ẹ̀ wọlé wọ́n ní kó má ti gbé wọlé ń sìn kó fi tán tí nàìjíríà fi kúrò lórí red list then eh, ẹni tó bá jẹ́ student eh, visa application wọ́n láwọn máa ṣe àwọn yẹn àwọn wípé àwọn yẹn lè máa ṣe pé bí resident visa náà làwọn yẹn so wọ́n máa ṣe àwọn yẹn pé bọ́ tó bá jẹ́ bí visiting àlejò àwọn ò ní lè ṣe kankan sìn so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ìwà wa tá a jẹ́ ẹ̀yin tẹ́ ìwà wa tá a bá já arìnrìn àjò káàkiri ẹgbẹ̀gbọ̀n orí channel yìí onírìn àjò làwọn náà a máa fún yín ní àwọn information onírìn àjò kan ló sùn lórí nínú plane yẹn káàkiri àgbáláyé tá à ń wá information tá a fún yín ẹ dákun ẹ subscribe o ẹ subscribe ẹ tẹ kíni notification bell yẹ sórí channel yìí sẹ́ẹ̀rì pé èdè yorùbá mo ṣe fún special fún èèyàn wa àbẹ̀yẹ kẹ subscribe kẹ máa tẹ̀lé wa àmọ́ àtúnwọ̀n tẹ́ bá pé ẹ fẹ́ràn bẹ́ẹ̀ pé kí a máa bára wa sọ̀rọ̀ ní èdè àbínibí ẹ jẹ́ kí ẹ bá mi subscribe sórí channel yìí ẹ subscribe kẹ́lẹ́ ẹ jẹ́ kí n mọ kọ́mẹ́ǹtì yìí náà tó wọ́n jẹ́ náà nìyẹn. tó bákan náà UK wọ́n ti decide pé àwọn wọ́n ti gbófin jáde nísìnyí anyway tó bá jẹ́ indoor agbọ́dọ̀ máa bo mú a máa fi nǹkan cover mú wa a láti cover mú wa bá ṣe máa cover it anything indoor ẹ bóyá wọ́n fẹ́ wọ shop ni o a fẹ́ wọ a fẹ́ wọ ṣe party ẹ fẹ́ wà níbi open ibi tó yẹ pé indoor space ni everybody náà ti máa fi nǹkan cover ẹ̀ mú wọ́n ti ṣòfin yẹn náà ń sìn láì then nípa Christmas party wọ́n ti ní àwọn tó bá jẹ́ especially NHS staff ó rẹ̀ pé wọ́n fẹ́ àlàkùn kí wọ́n ṣe indoor party more importantly ó rẹ pé wọ́n wọ́n deliberate lórí ẹ̀ lọ́wọ́ towards time Christmas ó lè má sí indoor party as well so gbogbo ìpàdé àti ìgbáradì fún lockdown bíi sẹ́mi sẹ́mi lockdown náà la wà yóò kálukú pé ìrìn àjò káàkiri kára dọ́kàn jókòó jẹ́ lásìkò yìí tó mo rò pé ti gbádùn one or two things lórí lórí tí mo bá sọ yìí please tẹ́ ẹ bá ti wo fídíò mi there is one idea I call about air travel restrictions and why Nigeria is hardest tó ẹ subscribe ẹ like ẹ ẹ jọ ẹ bá mi subscribe sórí Keso Studios TV náà lórí channel ẹ ṣe é. ọ̀rọ̀ lágbọ́ ẹ mẹ́ni ká bó ń wa ká tó lọ gba abẹ́rẹ́ akọ́gbé ká tún gba booster